أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقلنا يا آدم اسكن أنت وزوجك الجنة وكلا وكلا منها رغدا حيث شئت كلتما ولا تقربا ولا تقربا هذه الشجرة فتكونا من الظالمين الحمد لله رب العالمين والصلاة والسلام على رسول الله وبعد فالسلام عليكم ورحمة الله وبركاته ọ̀pọ̀ ni fọ́nà ọba tó sọ wá mùsùlùmí àtọ́wà lèkún ìkẹrọ àti gẹ̀rẹ̀ ìfànàbí sọ̀rọ̀ àsálàm ẹni tọ́rọ bánisà máa jẹ́ kẹfún gbogbo wa lọ́n bánisà lèkún kí ànàbí o bánisà lèkún ọlá rẹ̀ àti àwọn rẹ̀ àti sọ̀hábà rẹ̀ kí àwa náà pẹ̀lú ọ̀nà tọ́ọ̀kẹ̀ pẹ̀lú sọ̀rọ̀ àsálàm lọ́jọ́ tí èèyàn lè fó gbára rẹ̀ lẹ́ẹ̀kì láìláìlá sọ̀rọ̀ àsálàm

kọ́mọ̀ lu ẹnì kọ̀ọ̀kan wa fíbinú rẹ̀ kọ́dà kan kọ́mọ̀ lu wa fún ìyọnu rẹ̀ ní ìjẹjọ́ à ń bá ọ̀rọ̀ bọ́ lórí ntọ́sẹ̀lẹ̀ láàrin wá foríbalẹ̀ fánàbí Adam tọ́lọ̀ wọn bá sọ a sì jẹ́ àmọ́ ìpè gbogbo ẹni tí ń tú ìforíbalẹ̀ ń sí pé ó ni ọ̀tẹ̀ ni ọbẹ̀rí ni ọ̀rọ̀ tí ò múlẹ̀ ni kọ́dà bí nǹkan bá jẹ́ àràámù tọ́lọ̀ ń ṣe lára nípìnlẹ̀ tí àṣẹ ẹlọ́rẹ̀ẹ́ ṣe bá ti wá látọ̀dọ̀ Ọlọ́run ọba ó tún ti dìbà àdáfò ń tọ́ nù àwọn yòókù tọ́lọ́ wa dojú rẹ̀ kọ́ kí ní ọ̀jẹ̀ lọ́dọ̀ tiẹ̀ haramu tó wà náà ni yóò sì wà mọ́sí náà ni alọ́tútọ́lọ́ wọn sọ wípé a'udhu billahi minash shaitani rajim wa qulna ya adam uskun ya adam uskun wa zawjuka aljanna ìrẹ́ adama ìwọ àtìyàwó rẹ̀ ẹjọ́ wa máa gbé aljanna àkọ́kọ́ اسكن وقلنا يا آدم اسكن أنت وزوجك الجنة ريات يقول جواب مقبل الجنة اختلف أهل العلم في الجنة التي أسكن الله سبحانه وتعالى نبيه آدم أفي السماء أم في الأرض سم آه, آه، الجنة طلهم فيها نبي آدم مسي بقوة ما بي إلا لو أني أبي سماء ìtìláfù lọ́dọ̀ àwọn afá lórí rẹ̀ àwọn apá kan sọ wípé ilẹ̀ ni sánmà yẹn wà níbo ni lọ́wọ́ o aljanna ó ní aljanna yẹn ilẹ̀ lọ́wọ́ kò í ṣe sánmà ọ̀rọ̀ kejì tí àwọn èèyàn pọ̀ sí ju tó sì fẹsẹ̀ múlẹ̀ jù ní wípé sánmà ni kíni o sánmà ni aljanna yẹn wà pẹ̀lú gbogbo ń tá padà máa bá ń wájú nígbà tá a bá rí nígbà tó lọ́ máa ń sọ̀rọ̀ pọ̀ hubutu ṣebí a máa hubutu bíbà bàálù hùbúùtù náà là ń pè lárúbáwá kéèyàn wà látòkè jìnnàjìnnà kọ́ wá wálẹ̀ padà kọ́ sọ̀kalẹ̀ séèyàn máa sọ̀ láti ilẹ̀ sílẹ̀ naam torí àwọn mọ̀tẹ́zílà àtàwọn ìkànnì kọ̀dàríyà wọ́n nílẹ̀ ni alákùnlé alìjẹ́nà yìí sánmà lọ́wà ṣùgbọ́n uskun gbogbo àtàjẹ́tù lábùlẹ̀ ilmi ọlọ́run jáde lù fún tọ́lọ́run bá ń fẹ́ o uskun gbónú second àpẹẹrẹ ti wà ń bẹ́ ń pa wípé mo yá ọ nílé ìlò ni ó sì kú ń bẹ torí kíni nínú ìdáná bàbá tí wọ́n bá ní asakan òun náà ni mahalu al-iqama. láti bí fíìlì sákànà ilayhi yẹskúnù sùkúnán àyè tí nǹkan lè gbé fúngbà díẹ̀ tí ó kú wá máa gbé àlìjànnánà àsákàn lè lọ́rọ́wá wọ́n máa lò fún iná nítorí pé ilé nìsín tí yàn bá lọ nú òrùn tó bá bọ̀ padà èyí tí ó tutù ti ń gbó lára èèyàn lásìkò ná wọ́n ń lò lé fún un sọ ìgbà tí yàn bá lọ nú òrùn tó bá wọlé padà ara rẹ̀ ó tiẹ̀ kọ́ sílẹ̀ náà pé ilé mi tiẹ̀ lélẹ̀ alọ́sọ̀rọ̀ mọ́sá àkọlé àlùbáríkà fẹ́ ní kọ̀ọ̀kan wa kọ́dà kọjá létí yàn rẹ́ǹtì pé bójú ń rọ̀ téèyàn sáré bọ̀ ilé náà ni wọ́n máa sá bó bá ti ń wọlé báyìí yóò kọ̀kọ́ ní ìfọ̀kànbalẹ̀ kan bìnú ìmá wọ́n wá máa pe iná náà ní sákàn torí gbogbo ntọ́ bá ti jó yóò gbà mọ́ ń lọ mọ́ ń bọ̀ lára nǹkan náà sikinu wọn lọ láti ibi sakana náà ni ọbẹ lè anna sikina máa ń sùn míyà sikina ilà anna wuyu sakinu harakata limadbuhi torí ti ń jọbẹ náà bọ́ bá ti kọjá lọ lára nǹkan tó dú ńlọ wájú ńlọ ẹ̀yìn ó kú òfun nǹkan tí wọ́n dúnú yóò sì mẹ́dọ̀ ibẹ̀ ní àníyàn ti yọ miskin lè kí láti tasọ́rúfì wà àròkàtì ọlọ́run sọ ń bẹ́ o ibẹ̀ lára tí náà ti yọ aláìní nítorí pé aláìní lílọ bíbọ̀ rẹ̀ máa wà límítẹ́ẹ̀dì ń ronú eléyìí ṣe nǹkan nǹkan báyìí yọ kàn máa ṣe hmm, lẹ́ẹ̀kọ̀ọ̀kan ni n tó rọ̀ pé ah, kì í sì nírú kókó house kì í sì fílẹ̀ fọlọ́ hmm. ojú ni ojú kan náà ni ọ wà sàkánà ni anabi adam anasọ̀rọ̀ wa ni máa gbálí jẹ̀nẹ́ hadithi ti alhafidhu abubakri ibn mardawai àti imamu damiyati imamu damiyati àwọn gba antoriki ubaidi ibn al-khoshkhosh min hadith abi dharri al-ghifari radiyallahu anhu abu dharri wọ́n ní bala sasan sọ wípé ya rasulallah ara'aita adama anabiyan kana amla anabi adamai adamai sanabi ọlọ́ni àbí e sanabi àbọ̀kàn jẹ́ bàbá tó bí gbogbo àwọn èèyàn ni anabi wa da ló ń pè naam nabiyan rasulan kalamahu llahu qibala faqala uskun anta wa zawjuka aljanna anabi ibrahim anabi adamai anabi ọlọ́ni o kọ́dà òjìṣẹ́ ọlọ́run ọba ni alọ́sọ̀tàrà bá sọ̀rọ̀ kíbalà tí a bá lè yàn bá yàn sọ̀rọ̀ kíbalà ìyánan kéèyàn ọjọ́ máa ríra wọn báyìí láì farapamọ́ fún yàn lakin adal hadith da'if torí mikailu mbembe àti maslama bin laif àtàwọn ìkàsí kejì tẹ́ pé ìkìtìlátù padà bá wọn ala kullin subhanahu wa ta'ala dojú ọ̀rọ̀ kú ànàbí adam wípé ya adam uskun anta wa zawjuka aljanna ìwọ àti ìyàwó rẹ ẹjọ àmà gbàlìjànà yìí mas'ala. alijanna tí Allah sọ̀tara sọ wípé kí anabi adama ó àti ìyàwó rẹ kọjọ àmà gbé yìí. nígbàwo ṣé kànábì adama kó tó wọ alijanna. ó ní Allah subhanahu wa ta'ala ti dá ìyàwó látara rẹ̀ ni àbí lẹ́yìn ìgbà tó wà tá a bá wo ibi tá a dé dúró yìí àti ń tàn bá bọ̀ ọ́ ń jọ bí ẹni pé ọlọ́run ti dá ìyàwó hawawu látara ádámà ṣáájú kó tó káyàwó tó ṣẹlẹ̀ bí wàá tẹ́ pé ó fi gbogbo àwọn okọ̀ mànà bí ádámà ẹ̀ ẹ̀ wá sọ ọ̀rọ̀ ńgbọ̀ wá sísà tí ìbílísì òfúrí balẹ̀ ọlọ́sọ̀tara iwu ní ìwọ àtìyàwó rẹ̀ tí mo pinlẹ̀ tí jọdá yín tẹ́lẹ̀ náà uskun anta wa zawjuka aljanna ìwọ àtìyàwó rẹ̀ jọ máa gbálẹ̀ janna ọ̀rọ̀ kan ọ̀rọ̀ kejì ni pé ṣé lẹ́yìn ìgbà tó di wípé anabi adama ọlọ́run fi wọ́pọ̀ àwòkọ̀ yìí mà àrísọ̀tọ̀ àsàlám àwọn ọ̀mà ẹ wá forí balẹ̀ fún Ni wá ń pààyàn lọ́lọ́run ṣẹ̀ṣẹ̀ wà á dáyàwó rẹ̀ fún lẹ́yìn ìgbà níṣẹ́ à ń sọ fún wípé uskun anta wa zawjuka aljanna èwo nínú méjèèjì àkọ́kọ́ bówo ni Allah subhanahu wa ta'ala ṣe dá ìyàwó Hawa zawj uskun anta wa zawjuka aljanna eré àti ìyàwó rẹ̀ ẹjọ́ wa máa gbé aljanna apá kan nínú àwọn àfa nínú atharu kan pípé anabi Adam alayhi salatu wa salam táìmù tẹ́sà tá a da yìí ìbéèrè kan bẹ̀tọ̀ yẹ ká kọ́ béèrè uskun anta wa zawjuka aljanna ìrí àtìyàwó rẹ̀ ẹjọ́ wa máa gbé aljanna ṣé bí ọ̀rọ̀ ẹ wá dákọ àdákọ tánà bíi adama mọ́kọ táwọn yòókù mọ́kọ yìí bó ṣe ń ṣẹlẹ̀ tán ṣé gbà ní a ti lé ìbílísì kúò ń sánmà ni àbí wọn ò lè kúò nígbà tó ti forí balẹ̀. so orílẹ̀ èdè tó ti di lórí ibú yìí ní ìsìn tó ti paasi ibi mokunlẹ̀ fẹ́ dá sí gangan àlìjẹ́nà ni wàá máa lọ bẹ̀ ilẹ̀ ló sì sọ fáwọn màláíkà ọ̀yà máa wá gbé àlìjẹ́nà ní ìsìn tẹ́lẹ̀ ìtìdó lórí ibú ṣùgbọ́n sọ́lójú ẹsẹ̀ ìní à sọ̀kalẹ̀ àbójú ẹsẹ̀ kì í à sọ̀kalẹ̀ àbí ànábì ádámà ti wà àlìjẹ́nà tẹ́sùtù wọn bá ń bẹ̀ ọ̀nà wo lọ́wọ́ àgbà bá ń bẹ̀ tó fi jẹ́ wípé ntọ́lọ̀ ní ọmọ sí ọ̀padà ṣẹlẹ̀ sí. anabi adam ọlọ́run fi ọ̀rọ̀ rẹ̀ ṣe èèmọ̀ pọ̀ lè hikmatin baligha hikmatin hilahiya èròǹgbà tọ́jọ́ pẹ́lẹ́tọ̀ lọ́sùn àtàrà ló ti wá tó epo ti pè gbogbo àwọn àlámẹ́rì bí ó ṣe rí ẹjẹ́ a máa wá wò bọ̀ ọ sọ fún mọ̀lẹ́kà pé òun fẹ́ dàrú lé sórí lẹ̀ nígbà táwọn olè ń dé ó fi sálì jannah nígbà tó fẹ́ fi sálì jannah ṣùgbọ́n ìdùnnú bẹ́lẹ́ náà adama ilé lọ́dọ̀ àtọ́báyìí wàá máa yálé ìgbé ìní túmọ̀ ọ̀rọ̀ gangan ní òde lọ́dọ̀ gan ṣùgbọ́n ọmọ agbébí ma wọ́n wá sọ bá ń fún yàn lápẹẹrẹ nìbàdàn ilé ni kí wọ́n wo ilé tó nítumọ̀ táwọn ìpa ah, ilé lélẹ́ yìí o wọ́n pa nǹkan ní akọ́lé bí ẹni tí ò ní ikú kí wọ́n rí ọ̀kan nù ẹ̀ lébàwọn wọ́n máa wá gbébí yìí o ẹwọ tí ó sọ wà mọ̀ wá gbé bí ǹjẹ́ ìdùnnú ó jù ọ́ fọkàn sí wípé gbólóhùn bẹ wà mọ̀ wá gbé bí ọmọ lè pe nkú mẹ́ngbà mi ọlọ́run sọ pé máa wá bẹ̀lá lìjẹ́ náà ló gbére uskon anta wa zawjuka lìjẹ́nà mas'ala wadi à ń pè ní kíní kan ní asukna a tún ní arúkúba a ní minha àní ìhlal àní turuk àwọn nǹkan yìí nínú fíkíù kí ń dájọ́ kọ̀ọ̀kan àwọn àhàdíìs wo ló wà lórí wọn ìjọtọ́nù ìsìláàmù yìí kéèyàn sọ fún yàn wípé a ah, ò sì sí dáadáa sí mi pọ̀ máa gbélé yìí tí gbogbo ọmọ rẹ tó bí pátẹ ìbàlágà mo fún lé tí gbogbo ọmọ rẹ pátá tó bí tí wọn ìbàlágà apá kan àfa ní kò nípìlẹ̀ apá kan ní ó nípìlẹ̀ ìpìlẹ̀ tó ní náà ni wípé ẹni tí wọ́n kọ́kọ́ fi gbé lérí irú tí wọ́n fi bá lónú ara ọ̀yá àmàgbá ìjà náà ẹni ò pé ọmọ gbàlùjẹ náà kò fún tán ní táìmù kí ló dé wàá sọ pé èyàn ò lè kọ ìyáda èèyàn pé ọmọ gbélé mi ìtòyè jáde láyé ó là ń pè ní alẹ́ umrọ asukna ani umrọ ani rukuba sukuna ni ìfìyàngbélébì kan umrọ ò ní pé ilé tó ń gbé ojú méjì ló lè wá mo fọ́ ń lè lókùrú ìgbà tí mo bá ń sẹ́mi ìtàgbọ́ ìgbà tí n bá ti ekú ó ti padà sí ọ̀dọ̀ àwọn ọmọ mi àbáwọn èèyàn mi mo fọ́ ń lè títí tẹ́ ìjáde láyé rúkúbá ó ní mo máa gbé ilé tí mo fún ọ yìí lọ tí n bá ti ekú ọ̀pọ̀lọ̀dọ́ mi tí wọ́n bá ti ekú tí n bá kú astabila tí n bá kú ṣáájú rẹ tí n bá ekú ṣáájú rẹ ń gbà nǹkan mi para ṣùgbọ́n tó o bá kú tí n bá ekú ṣáájú rẹ ọmọ àmú lọ ṣùgbọ́n tó o bá kú ṣáájú mi yọ padà sọ́dọ̀ mi. apá kan àfa làwọn ò farama pé mẹ́ni ìwà ń hadithi tó wọnú ara wọn náà á padà sàlàyé rẹ̀ torí wípé téèyàn bá gbọ́ náà bẹ̀ ń bóyàn ní ni lẹ́sìn ọ̀ padà ṣẹlẹ̀ nítorí pé kó lón ìtẹ́fìpè ní rúkúbá náà nu yòrọ́ kíbù mọ́tà sọ́ọ́híbì yìí yóò máa sọ́kẹ́nì kejì rí òkú pé ikú mi tí ah mo ti sànú ẹ̀ tán o mo sọ pé tí mi kú sáájú ẹ̀ nílé ìdí tiẹ̀ tó bá kú sáájú mi ah ọlọ́run dákun <laughs> jẹ́ gbẹ̀yìn ẹ o ojú mi ló ti wálẹ̀ ìkan ọmọ mi ó lè tó wá padà gba nǹkan wọn padà. èyí atún àṣẹlẹ̀ ṣe sàárà kó tó jẹ́ pé náà ni ó tún rẹ̀ ní tí ó bùn pa ohun tán ṣe é sì mọ̀ pé àwọn kankan máa bì àwọn kankan máa bì àwọn kankan máa bì lápẹẹrẹ ilẹ̀ yorùbá yìí ọ̀pọ̀lọpọ̀ ń tà ń ṣe láàrin ara wa a fi jìnà sẹ̀sìn ọlọ́run ọba púpọ̀ jamaa ẹ̀dájọ́ yìí tẹ́nìkó ti tó bí ọmọ 50 years kọ́ àpàdà fẹ́ obìnrin kan náà tó náà ti tó bí 40 ẹni tọ́jọ́ ọmọ 50 years lápẹẹrẹ ó ti níyàwó kan sí méjì ó ti bímọ bí mẹ́jọ sí mẹ́sàn ó wá ṣe wà fẹ́ obìnrin tó ti wọ 40 òun sì wà bíi 50 obìnrin tó wá fẹ́ yìí kò bímọ ó náà ti lọ lé ọkọ kan rí lápẹẹrẹ kò bímọ ọlọ́run wá fún lówó tọ́pọ̀ ẹn tó fẹ́ gangan ọ̀rẹ́ǹtì ilé ni bó ṣe wá fẹ́ obìnrin obìnrin sì lówó ọwọ́ akọ́lé meji méjì mẹ́ta mẹ́rin ó ti kọ́ náà tẹ̀lé tó fọkùnrin o kò sẹ́yìn kẹ́tí ó jogun rẹ̀ ọwọ́ ni a bá lé mi nígbà tí èpè mi gan ló kí n bínú n bínú ẹ jẹ́ máa gbé kanú ẹ lé mi ní máa rẹ́ǹtì ọkọ rẹ̀ wá gbà ń jọ lọ mi bí mi ti kú ni o bí mi lọ ni o ọ sàjẹ́ pé òun nìkan àtọkọ ló ṣùgbọ́n ilé tí wọ́n kó lọ yìí ta o òun wá ní àwọn àbúrú ẹ̀gbọ́n wọ́n fẹ́ tó mẹ́jọ tó mẹ́sàn-án òun ò ní bàbá kò níyà mọ́ bó tiẹ̀ ní bàbá kò níyà náà ni fámìlì wọn wá tún rè òun nìkan lọ́fẹ́ dàbí ẹni tọ́lọ́run tó fàyọ sókè ìyún obìnrin òun. kọ́ wá sí sáà ọba kú nílẹ̀ Yorùbá tá a wí yìí wọn ò lé ọkọ mbóde nù léhùn láwọn èèyàn obìnrin àbí wọn ní ilé. naam kò sọmọ láàrin wọn o bẹ́ẹ̀ máa mú wọn lè jáde bẹ́ẹ̀ sì ni àìsọmọ láàrin wọn ohun tó ní Islam tó fi bùkún. gbogbo tóbìnrin ó ní ìlàjì ẹ̀ lọ́kùnrin nínú ogún ẹ̀ walakum nisu ma taraka azwajukum illam yakun lahunna walad báwọn ìyàwó yín bá kú tí wọ́n fi yín lẹ́sà yìí lọ tí wọ́n ò bímọ fún yín ìlàjì tí wọ́n níhùn ẹ̀yin lẹ́ni ẹni wọn ò pin ọkọ ní ogún ìyàwó ẹ̀ jẹ̀má àti gíná àti bílálà àtomi gbóná kí wọ́n èlé ẹni ń kó ònú léhùn sékànlá wíhun kọ́ wá jí ọ̀rẹ́ sọ́rẹ̀ ọ̀rẹ́ kan wà ìkejì náà wà ọwọ́ kan wá wúwo òun náà sì náà lò tún wá yọrí nànú fámílì rẹ̀ ń wá ń ṣe forí ṣe fọdún ṣe kò bímọ gbogbo dúkìá rẹ̀ ọ̀dọ̀ rẹ̀ lọ́wọ́ akó sí kódà ilé tọrẹ rẹ̀ ń gbé lára bí ilé fọ́ọ̀tì tọ̀kọ́ ọ̀kan bẹ̀ ilé tọrẹ rẹ̀ ń gbé lọ fọ́ọ̀rẹ́ náà kọ́ ọ̀n sábà bómi mójútó kéèyàn kan ọwọ́ akó sí bímọ ọ̀rẹ́ ni ló tún wá lọ báwọn fámìlì wípé ẹ kúkú mọ̀ mi kò sí nǹkan tí ó lè fi pamọ́ fún fifty nílé rẹ̀ tọ̀kọ́ ah, ah, ọ̀dà náà jẹ́ amú sunday gba náà kó fi fún adada nígbà wàá ka fifty tán ah, twenty gan la wá ṣe bí ọkọ̀ nìkan bá dànù wọn pé ẹ lè báyàn náà báyìí lólódodo ní tí nàìjíríà ń wí lónìí bí èsì pọ́lọ́n sí tiẹ̀ náà fún ń gbé pélé tiẹ̀ náà ni ọwọ́ mo tún wà ọmọ ó tún ní ah. ọwọ́ ajé ìlú papọ̀ fifty one jẹ̀má mítìn wo ni ó tẹ̀lé ní sunday tí ń bọ̀ ìjẹ́ àròpá nìkan ní sympathy fún wípé ah, bọ́mọ wá ṣe kó kíní ìjọ ọmọ sí ó sì ṣe wàhálà lórí ẹ jẹ̀má ah, tọ́ba wá jọ máa ṣẹ́ bóun ó ṣe lò o tọ́ba wá jẹ́ bí ọmọ ṣẹ́ sọ́gà tọ́gà tọ́káyà lébàn wọ́n yọ bẹ́ẹ̀ yọkí ni o bí idin láìlú wáyé kọ̀hár kátó àní títù àyáyì a wà bọ́ sínú àwọn ìdájọ́ tó so mọ́ umra rúkúbá sukna turuku minha àwọn nǹkan yìí ní muamala láàrin wa kí ni nǹkan tó kó tán kí ni nǹkan tó kó o nú bóòlù yẹn sì lè fara sọ bẹ́ẹ̀ nínú ṣẹ̀ríà tẹ́ẹ̀sì gbọ́dọ̀ gbalẹ̀ mọ́ nínú ṣẹ̀ríà tó jẹ́ wípé ńgbà tó bá tó di wípé ó kú ìnílé ń tó lè padà sọ́dọ̀ bàbá tó kọ nípìlẹ̀ tí wọ́n bá sì bẹ́ẹ̀ pẹ̀lú ọ̀rẹ́ yẹn irú bóòlù yẹn sì lè ṣe irú ọ̀rẹ́ wo ni ó wà sí yẹn irú pòwó fámílì èèyàn wà kéèyàn tó lè ṣerú nǹkan bẹ́ẹ̀ ṣe pẹ̀lú mi mẹ́tẹ́ pé ń gbére pamọ́ fẹ́ bí ni kì wọ́n máa pàmí wọ́n máa pàmí o ní òjẹ́ nìkan ọmọ sí nǹkan òun ẹ̀ ń tọ́ lọ kún kẹ̀sì lọ́rọ̀ kẹ̀kẹ́ sí pósẹ́ lóore gan. bí idnillahi al-wahid al-qahhar àjọ wẹ́lẹ́ wẹ́lẹ́ wẹ́lẹ́ níbi àyà uskun nígbà tó pé sákàǹtì bẹ́ẹ̀nbẹ́ẹ̀n dìláàlà ni àlá ìkọ́ àlá àlá àlá dìláàlà ni àlá sukuna láàlá ìkọ́mà kìí ṣe pé máa gbé lọ gbére láàlà alkhulud kìí ṣe gbére bó tiẹ̀ jẹ́ wípé ọ̀rọ̀ ń bọ̀ lórí rẹ̀ àwọn apá kan àwọn àfa àhun orin lórí àlàmẹ́rì àwọn kan náà tún wá fèsì padà náà lórí àlàmẹ́rì hùn wípé bó ní nǹkan tiẹ̀ pọ̀ ń gba nǹkan tó fi á lẹ̀ ebi lẹ́yìn ọ̀rẹ́ yìí náà àwọn náà là ń padà tún bọ̀ wá jogún ẹ̀ bí idnillahi al-wahid al gbogbo àwọn àlàyé yìí á ṣe bí àwọn ènìyàn má jẹ́ kọ́rọ̀ wọ́ dàrú má jẹ́ àṣìṣe ayálégbé náà ló ń kálukú náà lọ́dọ̀ ọlọ́run ọba níbi dákun àlìjánná náà tó o ti lé bàbá wa hàn tó o sì sàdéhùn pé ó tún dá wa padà bẹ́ẹ̀ dákun jẹ́ àjọ wà náà ní tí ó padà bẹ́ẹ̀ o wọ́n lọ́jà kó rẹ̀ nínú ìmọ̀ àwọn ọlọ́run ọba fàtàlá ó dẹ̀ gbóhùn tó sọ lánàá bàbá wa àti àti ibilis bí idnik pẹ̀lú yọ̀ǹda rẹ̀ náà láti lè fi lè bọ̀ lọ́wọ́ rẹ̀ jẹ́ni kọ̀ọ̀kan wa jẹ́ a bọ́ lọ́wọ́ ṣẹ̀tọ́n o jẹ́ni kọ̀ọ̀kan wa jẹ́ a bọ́ lọ́wọ́ ṣẹ̀tọ́n o torí pé à ń bọ̀ níwájú tọ́lọ̀ ń sọ pé báàdù kò ń lè báàdù ní àdù sẹ́rí láti wà ádámà sórí wà àtọkùnrin àti gbogbo ọmọ rẹ̀ tẹ́ máa bí àdáwà tún àbàdíyà sẹ̀rẹ̀mẹ̀díyà ni ó láàrin yín ọ̀tà tẹ́ pé sílé ayé parẹ́ ni wọ́n á dẹ̀yìn lẹ́yìn ìrìn àfi tí wọ́n bá tó sọ yín lórí ibú tí wọ́n bá lẹ́nu nǹkan ọ̀gbẹ́sù jẹ kò bẹ́sù mu ọwá lóhun olóòlọ́ ọmọ mọ́rọ̀ látọ̀lọ́ ń ṣe fún o gbogbo ọlá ló ti wà pẹ̀lú rẹ̀ nítorí pé ó ní nǹkan tí ó sẹ̀kú láìláì tí ń jálìjẹ̀ ńnà alásọ̀ sàlámà ti kọ́rọ̀ wọ́ dàrú o ìntàfẹ́ ìtàfẹ́ agbọ́rọ̀ lọ́wọ́ mọ́sàbà ní gbọ́jú bá sí ń fẹ́ lọ la hawla wala quwwata illa billahi